kíkọ̀kọ̀ mi a ò lè sọ ó lè bara ara lé ẹni kó tún kọ ni lẹ́yìn tó túmọ̀ sí wípé ìkà ò da ẹ má jẹ́ ká máa ṣe kà sọmọlà kejì wa ẹ má tẹ̀yẹ ká máa da wípé àwọn ká máa rò ó ká máa rò lọ́kàn wípé a fẹ́ ka sọmọlà kejì wa nítorí pé ó lè padà wá ta bá ni ẹ má ká gbàgbé wípé tá a bá sọ̀kò sọ́jà ara lé ẹni ní bá ẹ má jẹ́ ká ṣèkà ilé ayé yìí ó máa ń yí ni téèyàn bá ṣèkà ó di dandan kíkà yí kan ẹni yẹn padà téèyàn bá lè ṣe rere rere yẹn á ṣe kí ni á tún yí padà wá bá ẹni tó ṣe dáadáa fún yàn so fún díẹ̀ yìí ẹ má jẹ́ ká máa ṣèkà rere ló pé ìkà ò pé ẹlẹ́ni mo fi kí n kàwọ́ sọ́rí Miliki Express ti ọjọ́ first day ẹ ṣáà jẹ́ ká máa ṣe dáadáa tẹ́ ẹ bá ti ń ṣe dáadáa ẹ wo <laughs> ẹ kàn rí wípé gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé dàgbà pé téèyàn bá gbàdúrà gan ọ̀nà akọ̀ṣà máa là fún yàn ṣá nítorí pé ẹ̀ ń ṣe dáadáa ẹ̀ ń ro nǹkan tó da sọ́mọ làkejì àsìkò tẹ́fẹ́ fi ro nǹkan burúkú yẹn ẹ̀yin ẹ̀ fi ẹ̀ ṣe fi èròǹgbà yẹn ṣe fi àsìkò yẹn kẹ́ fi ro nǹkan tó da sí ara títí gan sef tẹ́ bá mọ̀ pé ìṣe tán tẹ́ bá ṣe kíni like make exercise jọ fún ọ̀sẹ̀ ní inú mi máa ń dùn tí bá ti rí gbogbo ẹ̀yọ́ pátápátá lórí ètò lẹ́ni ó yẹ kẹ́ ti mọ bá ṣe máa ń ṣe àmọ́ kí n tó kán ságbá mi ètò mo gbọ́ ẹ̀ka ṣẹ̀ṣẹ̀ ń pàdé mi nígbà àkọ́kọ́ tẹ̀ wọ́n wípé yéé mo ṣe get star times ní Orísun at èmi náà ti ń wo Orísun sí yes Miliki Express ẹ̀jẹ̀ tó ọ̀sẹ̀ lọ pé ètò ilé yes pẹ́lẹ́mi ọmọ yìí tòdì kemi sexy olórí tó ṣe kíni tó ń basket tó ń prosper lójú amóhùnmáwòrán yìí mo gbọ́ ládùúrà wípé gbogbo wa la màmá nílọsíwájú nínú gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé láṣẹ Èdùmàrè. all right lórí ètò lẹ́ni kí n tó bẹ̀rẹ̀ sí ní ọ̀nà náà àwọn nǹkan tá a máa jẹ gbádùn lọ́lọ́kan òjọ̀kan tó pé tí n bá sọ fún yín pátá tó iyọ̀ ọ̀dùn ẹ kàn ní ibùtọ́wò wa ni no ìtọ́wò lẹ need tẹ bá ń gbọ́ testing testing <laughs> tẹ bá ń gbọ́ testing testing yes any color you put, bù tọ́wò fún yín mọ́dà sọ pé kí àgbáyé ẹ̀ tọ́wò Oh, ni <laughs> àmọ́ kí n tó máa bù fún yín pé kí àgbáyé kẹ́ ẹ̀ tọ́wò ẹ̀ ká tó You know, mílíkì kájọ I just kájọ fẹsẹ̀ rájọ torí pé gbogbo ètò tẹ máa jẹ gbádùn gbogbo ètò tẹ máa jẹ gbádùn lọ́wọ́ yìí orin ló bá dé ọ̀rọ̀ ní ṣókí orin jáǹtẹ̀rẹ̀ ni mama máa fi gbá gbogbo ọ̀rọ̀ mi nídìí màá máa fi tẹ̀lé back to back ní báyẹn kan ọkọ̀ lọ́gbọ́n jaho láti ọwọ́ Kiss Daniel ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni you know àjọmọ̀ gbádùn ara wa ni gbádùn palaga láti ọwọ́ Mr Easy yes orin tẹ̀sẹ̀ gbọ́tán náà nìyẹn mo sọ fún yín pé back to back làwọn tí a máa fún yín lọ́lọ́kan òjọ̀kan kí wọ́n fún yín ní àwọn ọ̀nà tí a lè gbà ṣe kí ni láti tọ́jú aṣọ wa lákọ̀ọ́kọ́ ẹ máa ṣe gẹ̀gẹ́ nọmba wọn ẹ mú bírò yín ẹ mú bírò ẹ mú bírò <laughs> lákọ̀ọ́kọ́ yẹ ká rí dájú pé à ń tọ́jú àwọn aṣọ wa bí wọ́n bá ṣe rí náà la ṣe fẹ́ tọ́jú wọn kí nìkan tí mò ń tẹ̀ láti sọ òun ni wípé àwọn aṣọ tó jẹ́ gbòógì tó jójúlówó aṣọ àtàwọn aṣọ tó yẹ pé yẹ̀ẹ́sì olówó pọ́ọ́kú ni ẹ ti mọ̀ pé àwọn ilé olówó pọ́ọ́kú ni wọn àwọn aṣọ kásáré jáde yẹ̀ẹ́sì wọ́n ń pè mí ìyá títí kan ń pè <laughs> níjẹ́ fẹ́ máa dárúkọ àbíọ́kẹ́ ìyá mú fún pé ìyẹn fẹ́ lọ ṣe gbé borùn <laughs> àwọn aṣọ kásáré yìí nù àsáré wọ̀ lọ títí àbádùgbà bíbí tẹ́ ń lọ òjìnà ẹ káwọn aṣọ yẹn wà lọ́tọ̀ àwọn aṣọ ojúlówó kí wọ́n wà lọ́tọ̀ ẹ má yẹ ká máa da gbogbo ẹ̀ papọ̀ ṣé nígbà míì tẹ́ bá ń da aṣọ pọ̀ kò kí n jẹ́ kéèyàn rí àwọn aṣọ ojúlówó míì téèyàn bá rí táṣọ míì àfi jẹ àmọ́ ní wọ́dúrópẹ̀ ẹ̀ ní mọ̀ dẹ̀ nígbà mìíràn dẹ̀kẹ́ tẹ́ bá ń da aṣọ tẹ́pọ̀ ti gbó ẹ̀ ń dà pọ̀ mọ́ aṣọ gidi ó máa dàrú apá ẹ̀ ń pa ẹwà aṣọ yẹn ẹ̀ ń pa ògùn ẹ̀gán mọ́ ní wọ́dúrọ̀pù ni so fún di èyí ibi tẹ́ máa tọ́jú àwọn aṣọ ojúlówó yín sí in short ibi tẹ́ máa kọ́ fún wọn gan jẹ́ kó jẹ́ mansion mi ò sọ dandan ká ẹ lọ kọ́ wọ́dúrọ̀pù olówó ńlá àbọ̀ bó tiẹ̀ jẹ́ newspaper kan lẹ fẹ́ tẹ́ síbẹ̀ ni tẹ́ ṣe wọ́n dáadáa tẹ́ fóòdù wọn síbẹ̀ tẹ́ pé bẹ́ẹ̀ nǹkan ṣe ń wò ó ẹ ní láti sọ fáyà ta wípé ní ojúlówó aṣọ ló wà bíbáyé sódà tẹ bá fẹ́ lọ sóde àwọn gómìnà àwọn òde lọ́balọ́ba ìtumọ̀ pé yes ibi tí mò ń lọ rèé tí mo bá fẹ́ sáré lọ wòyàn ní street kẹta mò ń bọ̀ mo fẹ́ lọ rọrẹ mi mò ń bọ̀ mo fẹ́ lọ ra nǹkan ẹ ti mọ ibi táwọn aṣọ yẹn wà now àwọn aṣọ tẹ tí wọn ń wọ lọ síbi iṣẹ́ àwọn yẹn náà tún jójúlówó aṣọ o aṣọ bíṣẹ́ ojúlówó aṣọ ni lọ́dọ̀ ti tèmi mi ò mọ títí nítorí ojúlówó aṣọ ẹlòmíì aṣọ patí ni aṣọ bíi iṣẹ́ ibi tó ń fúyàn ló ń jẹjẹ téèyàn ti ń róúnjẹ tó fi ń rọjú lówó aṣọ patí ó ṣe kókó ṣe pàtàkì ẹ kárí dájú pé ibi tá à ń kó wọn sí ayọ̀nù ń dun ẹ̀gẹ́ ń dùn ibi tá à ń kó wọn sí náà ayọ̀ ọ̀tọ̀ ni then ẹ rí dájú pé à ń reduce à ń tọ́jú ara wa láti lè reduce bá ṣe ń sweat bá ṣe ń sun láyé you know àtọrùn ni àtọjú ni àtàǹpìt nítorí pé tí sweat bá ti pọ̀jù lára aṣọ ó máa ń jẹ́ permanent stay kan wà ẹ̀kọ́ ìpàṣẹ yẹn ti dá gíràn ní armpit ni ní abẹ́ abẹ́ apá wa abíyá wa ẹ rí i pé ibẹ̀ dá gíràn aṣọ ẹ̀dẹ̀kẹ́ ẹ̀ tí lè ẹ̀ tẹ̀ tí lè wọ bóyá fóṣù oṣù kan àbóṣù méjì àbí mẹ́ta ẹ rí i pàṣẹ yẹn ti kóbó lábíyá nítorí pé bẹ́ẹ̀ ṣe ń ra aṣọ bẹ́ẹ̀ ṣe ń náwó sára aṣọ ẹ̀ náwó sára yín ara tẹ́ fẹ́ fi gbé aṣọ dúró ẹ nílò àti tọ́jú ara náà ẹ nílò àti ṣe àwọn nǹkan tó máa jẹ́ kí sweat kó ṣe kí ni kó reduce ní ara yín tí aṣọ á ṣe kí ni dùn wò alright méjì méjì báyìí náà ni màá máa fún wa ẹ̀ka sílẹ̀ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajó tá a bá paradé Miliki Express ṣì ń tẹ̀síwájú ọyún wọn láfẹ́ lọ gbọ́ ẹ̀ka lọ gbọ́ Tingasa látẹ̀wọ̀ Naira Marley featuring C Black ẹ kú kalẹ̀. yes money power and respect láti ọwọ́ Daddy Yankee gbẹ́lẹ́rù pa gbádùn orin yẹn torí pé ah ẹ̀yin náà máa pọ̀ owó ló ṣe kókó <laughs> owó ló ṣe kókó owó ló máa jẹ́ kí téèyàn bá ní owó lọ́wọ́ ìsílẹ̀ wọn gbá máa ń ṣe à dì í lọ ẹ jẹun bó nígbà <laughs> tá sọ tá a sọ ọ́ di lọ́ọ̀yà tẹ bẹ̀rẹ̀ sí pé dí lọ́ọ̀sán gan tẹ́yà bá ti lówó lọ́wọ́ ó ló ń jẹ́ bẹ̀ ẹ wá gbọ́tẹ́gbẹ́ yìí wọ́n sọ fún yín pé àwọn ọ̀yá mi máa fọ̀ ọ́ máa fọ̀ ọ́ òkè náà ọ́ méjì péré ọkọ̀ owó ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin tí ẹ pé ẹ bá ti pa àwọn náà ti jí wọn ti lówó lọ́wọ́ ti ní mọ́tò bẹ́ẹ̀ sẹ́yìn lẹ fi wọ́n jẹ oyè yálà jẹ́ owó ló ń jẹ́ bẹ́ẹ̀ mo gbàdúrà fún gbogbo ojú tó ń wọ pẹ́rọ́tà pé yes owó owó owó a máa wá wa rí láṣẹ Èdùmàrè ní gbogbo ọ̀nà ohun tá a bá ń dáwọ́ lé báyìí a máa yọrí sí rere láṣẹ Èdùmàrè alright abala tá a ṣe wà náà ni abala lifestyle tips adẹ́sọ̀ nípa ìtọ́jú aṣọ so another way tí mo máa tún sọ fún wa láti lè tọ́jú aṣọ wa òun ni wípé hmm, mo mọ àwọn tó jẹ́ wípé wọ́n máa ń rojú àti iron aṣọ tabada iron aṣọ wa aṣọ yẹn á máa tuntun sí ẹ understand á máa tuntun sí á máa dùn wò lóòótọ́ wọ́n sọ wípé òyìnbó ṣaṣọ kò ṣe fitting ọlọ́run ò dá bákan náà ọlọ́run ló fi fitting sára wa tá a bá wọṣọ táṣọ bá dúró déédéé ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà àmọ́ ọ̀nà tí aṣọ yẹn tẹ́lẹ̀ pàṣẹ tẹ̀ rà ní six thousand naira ẹ̀dẹ̀fẹ́ kó máa jọjú bíi pé no twelve million naira lẹ́ra ẹ try kẹfọ́ kẹfọ́ kó smell good kẹ wá gbé ayé ọ̀nà le kẹ́gẹ̀ wá dùn ah ọ̀la ṣẹ́gẹ̀ bá dùn kí ṣẹ́ńjì púpọ̀ àmọ́ sí lápò gan ẹ̀ mọ̀ gbọ́ máa ṣe à máa ṣe à yàwẹ́ kan sà yàwẹ́ kan mà ó pààkì ẹ̀ kiri kan nítorí wípé ìrínisí òun nìsọnilọ́jọ̀ ẹ ti pa ẹ ti ẹ àzìǹdẹ́ bá ń gbọ́ pa wọ́n ẹ ti pa wọ́n kú sára rẹ̀ jìtò wípé appearance yín lásán aṣọ yín lásán gators ẹ̀ ń ṣá anything tẹ́ bá ń gbọ́ ń ṣáná wọlé gators aṣọ yín ni tẹ́ ẹ̀ bá iron báwo ni gators ṣe fẹ́ wọ̀ àmọ́ tí bá ń sọ wípé ironing ironing tí bá sọ pé iron aṣọ wa ẹ rí dájú wípé ẹ understand the fabric tẹ́ ní kì í ṣe gbogbo fabrics lèèyàn máa ń iron o. No àwọn kan wà iron máa ní láti gbóná dáadáa kó lè ṣiṣẹ́ ẹ dẹ̀ máa ṣọ kó má bàa ju aṣọ yín àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé òdìlẹ̀ ti máa ní láti lo aṣọ yẹn ìyẹn ni wípé ẹ understand the fabrics tẹ bá rà ẹ understand bí aṣọ yẹn material aṣọ yẹn kẹ mọ bó ṣe rí kẹ tó gbé iron nílé àwọn aṣọ kan wà tẹ́ pé tẹ bá gbé iron nílé á kọ̀ máa dá bì bí odò ni á máa bì bó ṣe ń bi silver la máa bi black irọ́ ni ẹ̀yin lẹ fáyọ̀ níbaṣọ ẹ jẹ́ wọn ò dá ṣáná wọlé mọ́ lára <laughs> so ẹ kàn rí dájú pé i understand aṣọ tá a rà àti pàápàá jùlọ ìmí wa ẹ̀ ní i ẹ̀ ní jẹ́ kí iron yìí kó ṣe kí ni kó pọ̀ jù iná inú ẹ̀ ní jẹ́ kó pọ̀ jù ìmí wa ẹ̀ máa lo ẹ̀ ìmí wa ẹ̀ dẹ̀ máa gbé sí high ni pé kó lè ṣe dáadáa jẹ́ tẹ́ bá ń lo aṣọ ẹ̀ má yẹ kó lọ máa fún yín ní another colour tó bá ti gbóná jù about to burn ló wà yẹn alright aláàtì tí máa tún sọ fún akin tó kásẹ̀ gbogbo ilé kúrò lẹ̀ òun náà ni wípé ẹ jẹ́ ká rí dájú pé à ń tọ́jú aṣọ wa dáadáa ẹ má máa rún aṣọ pọ̀ nínú wardrobe mo ti sọ yẹn láti bẹ̀rẹ̀ àmọ́ kí n tún expansion lé lórí dáadáa ẹ má máa rún aṣọ pọ̀ ẹ rí dájú pé ń fún àwọn aṣọ yín sára hanger then ibi tẹ bá ń kó sí ẹ jẹ́ kí space máa wà aṣọ tẹ́ ẹ bá wọ̀ mọ́ excuse me ma excuse me sir ẹ dànù ah sorry ẹ má dànù àfi tó bá yẹ pé yes ẹ̀yin gan wọn lè fọmọ yín kẹ gbàá màá lè ní kẹ dànù àmọ́ aṣọ tẹ mọ̀ pé yẹ̀sà aṣọ yìí sì dá yín lẹ̀kọ́ láìkẹ́ mọ́ ẹwọ́ èèyàn kẹ fún ẹni tẹ bá fún náà súre fún yín wọ́n ṣàdúrà fún yín èyí tó bá ti ya dójú àmì tẹ mọ̀ pé ẹ lè fọmọ yín wọ̀ wọn lè fẹ́ yín gan kẹ wọ̀ ẹ má fún yàn ẹ lọ súnná ẹ ti understand ẹ rí dájú pé ẹ ń tò àwọn aṣọ yín bó ṣe yẹ kó wà nínú wardrobe yín ẹ ń fi space tẹ bá fa hanga ẹ bá kó wọn sórí hanga ẹ fi space ẹ kátẹ́gùn torí pé tẹ bá káṣọ síbi tí kò sí atẹ́gùn á máa run lé tẹ́ bá dẹ̀ wọ aṣọ tó rú lékè lo perfume láti sìn di ọ̀la á sì máa gbá lábẹ́nu wípé ọ̀nkú àǹtí kí ló dé aṣọ yín oorun lẹ́lẹ̀ ilẹ̀lẹ̀ ti mí sí ẹ máa da àwọn aṣọ yín sílẹ̀ ẹlẹ́ ní gbogbo gbà àwọn nǹkan tí mò ń sọ fún yín àwọn nǹkan tó máa ń jẹ́ káṣọ tètè bàjẹ́ ni ẹlòmíì àwa máa sọ pé aṣọ mi ti bó kinní kan ti ṣe ẹ ní wo ohun tẹ́ fi fọ́ ẹ ní wo bí tẹ́ ń tọ́jú ẹ̀ sí. gbogbo ẹ̀yin tí wọ́n pátá mo lérò pé ẹ ti rí nǹkan kan dì mú yes ẹ̀yin tẹ́ bá wọ pé yes ọ̀rọ̀ ẹ̀yin tàbá ìwọ́dọ̀pù yín ti dàrú ẹ begin ẹ mọ̀ tó báyìí ẹ begin start. <laughs> ẹ bẹ̀rẹ̀ sí ṣe kíni ẹ tètè ran ọmọ kọ́ lọ máa tọ̀ ó yá ọmọ mi lọ sínú yàrá lọ máa ṣà lọ́mọ tó ń gbáṣọ yẹn papọ̀ torí pé táṣọ yín bá dùn wò tẹ̀tò tẹ́ bá kó síbi tó dáa ó di dandan tẹ́ bá fẹ́ wọ̀ yín náà mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ fi àpọ́nlé sára aṣọ tẹ́ fẹ́ wọ̀. ìrírí tí báyìí náà ní ìsọnilọ́jọ́ òun náà ní ìsọnilókò bẹ́ẹ̀ bá ṣe rí ní èèyàn ṣe lọ́ṣẹ̀ máa jùyàn lókò ó ti ẹyin bàdẹ tí rìn báyìí náà làákò ni ó ti ẹtì ẹnu sáà ẹlòmíì rí ní sí ẹ bó ṣe múra sí wọn ti will contract oríṣiríṣi wọn ti fáwọn èèyàn ní contract lọ so fún de ẹjẹ ká máa múra dáadáa ẹ ká lọ gbọ́ orin ká tún fẹsẹ̀ rajó ká lọ gbọ́ láíláí láti ọwọ́ Yẹmí Àlàdé ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú yes láyé látọwọ́ yẹmi aládé lórí tẹ ṣẹ̀ṣẹ̀ gbọtọ ẹ fún gbogbo go to. bá ṣe ń darapọ̀ nígbà kọ̀ọ̀kan ó dùn mí ẹmí lifestyle tips but ó bá mi kò bàjẹ́ <laughs> ẹ ṣì lè wá wọ́ṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan lórí facebook twitter instagram at Orison TV and of course lórí website wa uh, it's www.orisun.tv yes tàbí kí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà tó yanrantí tẹ́ bá ń gbọ́ gbàkọ <laughs> as in gbàǹkọ gbì <laughs> ìpolówó ẹ kàn sí wa lórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yẹn lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan ìyá ayọ̀ mi á dé ẹ̀yin lè kẹ́ máa sọ bẹ́ẹ̀ ṣe rí nọ́mbà ẹ̀ orin tí ẹ kẹ́ máa kọ ni ọ̀sẹ̀ wípé tá a bá ti bá yín fẹ́ lójú báyìí iye ayọ̀ yín ti tẹ̀ yín lọ́wọ́ kéèyàn tajà kó dẹ̀ jèrè kó jèrè kọjá bó ṣe yẹ ẹtì ẹnsa ìyẹn ló ṣe kókó. àwọn ìtàbọ̀lá chop back thursday náà lọ pọ́n sí kan yéé chop back thursday fún títọ́sẹ̀ yìí níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ láì fi àkókò ṣòfò torí pé no time to check time yes ẹ kàrọ̀ gan Godwill láti ọwọ́ Kórédé Bello ètò ṣì ń tẹ̀síwájú. kí ló kan mi I'm getting money, eh, ubi risky, get whiskey, <laughs> get tipsy, require risky. Wọ́n lọ́wọ́ pé yes, ẹ̀yin náà ṣe tọ́lọ̀ ẹ risky o, ẹ risky, àwọn ní risky No lie, ẹ kà mọ́ risky, I risky ẹ̀ sí dáadáa can I make sure pé legit. I eh, ti understand tó bá legit tó wá shaking, I ni àwa gbogbo wa rí láṣẹ ìdúrà rẹ̀. Ọ̀rẹ́ wo èyí tí wọ́n bá ta oníyàn ṣe thank you. <laughs> Mo dẹ̀ ṣe pé yọ̀yọ̀ yẹn ń wù I'm jẹ́ wù mí kí abẹ́jẹ́ ẹ̀jẹ̀ àbí kí n fún yín kájọ jẹ ẹran yẹn ẹ̀fì rẹ̀. ọ̀rẹ́gbẹ̀ ìtọ̀ ọ̀tà lórí Orísun náà lẹ́wà ibẹ̀ láti máa ṣe kí n láti máa yọ sí lọ́tún ọ̀tún ní gbogbo ọ̀nà lọ́nà àrà la máa ń gbà yọ sí ẹ má gbàgbé wípé ẹgbẹ́ polówó ọjà yín wa ìpolówó ọjà ló ṣe kókó òwò téèyàn bá ń tà tí ò bá fẹ́ lójú ẹjọ́ ta ló fẹ́ bá yín rà báwo lówó yẹn ṣe fẹ́ wọlé a ní kó yẹ máa fi gbogbo ọ̀tún tòsì tíwájú tẹ̀yìn kẹ́ máa fi kórè wọlé ọ̀nà tẹ̀dẹ̀ rẹ̀ fi kórè wọlé òní pé kẹ́ gbé polówó ọjà yín wá. ẹ kọ sí wa lórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín yẹn yes tẹ́ bá ti pè lọ́ọ̀kan náà la máa da yín lóhùn abẹ́yìn fẹ́ ṣe patí ayẹyẹ lọ́lọ́kan òjọ̀kan àwọn pé mi lè fẹ́ rí bẹ́ẹ̀ yes olórí àbáyìnkẹ́ ẹ pè wá tẹ́ bá ti pè wá yín ni o ẹ wá fẹ́ wá wọṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan pé olórí mo ti mí ìsìnkàn tẹ́ ti ṣe látàtàrọ̀ ọ̀nà òun mo ti lè gba check in yes social media pátápátá facebook instagram twitter at Orison tv and of course lórí website wa it's www.orisun.tv olórí olùwàkẹ́mi ìyọ̀dá lórúkọ tèmi sexy olórí ẹ̀yà sexy baby sexy baby Eh, sexy ẹ̀ má fàtí olórí sí o olórí ni ẹ jọ ẹjọ àmọ́ yà àti olórí ìta all right gbogbo ẹni tèmi pátápátá òun ní ká jẹran pẹ́lẹ́nu àmọ́ ọ̀fà fún ni ò jẹ́ ká kọjá mọ́ ṣeré lọ ká mọ mílíkì ká mọ mílíkì ká mọ mílíkì ẹ ti gẹ̀ ọ̀rọ̀ ká mọ mílíkì ṣe ká mọ túnkẹ́ màkẹ́ wùkúlùwùkẹ́ <laughs> ó dàbọ̀.